ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé olúwa yóò ṣe àṣepé rẹ̀ a ó kà láti inú ìwé Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹfà ó kà báyìí pé ohun kan yìí ṣáà dá mi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi. n ò tilẹ̀ rò wípé n ó tọ́jọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ̀rù a máa bà mí ibi tí ayé mi yóò gúnlẹ̀ sí. ó ń bà mí lẹ́rù pé mo lè ṣubú kí n sì pàdánù ọ̀run èyí ni ẹ̀rù mi tí ó ga jù olùṣọ́ àgùntàn àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni ọ̀rọ̀ Sharon sí olùṣọ́ àgùntàn Ron nítorí wípé ó mọ̀ nínú ẹ̀mí rẹ̀ wípé òun kan ò lọ déédé nípa bí òun ṣe ń ní ìmọ̀lára bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀rù rẹ̀ yìí dàbí ẹni wípé ẹ̀rù mímọ́ ni. Wípé, tí mo sì ti rí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ tí yóò máa ṣe àwíjàre irú àwọn ẹ̀rù yìí nípa sísọ ọ̀rọ̀ Ọlọ́run bí a ṣe kọ́ nínú ìwé Hébérù orí kìíní ẹsẹ̀ ìkẹrin ẹ lè ka ibẹ̀. wọ́n tọ̀nà tó bá jẹ́ wípé ẹ̀rù wọn yìí wà láti rí wípé wọ́n dúró nínú ìfẹ́ Ọlọ́run tí kò sí ń ṣe ẹ̀rù yìí ni ó ń darí wọn bí kò ṣe ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ẹ̀rù jẹ́ àpẹẹrẹ àìnígbàgbọ́. Ohunkóhun tí kò bá sì ti jẹ́ lórí ìgbàgbọ́ ẹ̀ṣẹ̀ ni gẹ́gẹ́ bí ìwé Róòmù orí kẹrìnlá ẹsẹ̀ kẹtàdínlógún ti sọ. Lónìí, àyọkà wa wà fún gbogbo onígbàgbọ́ tí ó ń gbé ní ìgbà gbogbo lábẹ́ ẹ̀rù pípàdánù ọ̀run. Mo fẹ́ rán yín létí wípé ọlọ́run ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín kò sùn sátánì kò légelége gbogbo agbára sì jẹ́ ti olúwa ó tilẹ̀ fẹ́ kí o dé ọ̀run ju bí ó ṣe wu ìwọ tìkára rẹ lọ láti débẹ̀ ó fẹ́ràn rẹ ju bí o ṣe lè mọ̀ lọ yóò sì ṣe àṣepé ohun tí ó ti bẹ̀rẹ̀ nínú rẹ títí di ọjọ́ tí Jésù Kristi yóò fi ara hàn lórí ilẹ̀ ayé máa lọ sí inú ayé lónìí kí o máa ní ìdánilójú ìgbàlà ìdánilójú yìí kò dá lórí agbára rẹ tàbí ohunkóhun tí ìwọ tìkára rẹ ń ṣe ó dá lórí ìpinnu rẹ láti máa tẹ̀síwájú nínú oore ọ̀fẹ́ Ọlọ́run ní ìgbà gbogbo àdúrà Olúwa mo dúpẹ́ fún ìgbàlà ọkàn mi mo dúpẹ́ nítorí pé o yàn mí kí a tó bí mi mo gbàdúrà pé kí o ràn mí lọ́wọ́ láti gbẹ́kẹ̀ mi lé ọ kí n sì máa fojú sọ́nà láti bá ọ jọba ní ọjọ́ Kristi mo dúpẹ́ Olúwa àmín àyọkà wa látinú Bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé éfésù orí kìíní títí dé orí kẹta ẹ máa bá wa kálọ. ìwé pọ́ọ̀lù sí àwọn ará éfésù éfésù orí kìíní èmi Pọ́ọ̀lù àpọ́stélì Kristi Jésù nípa ìfẹ́ Ọlọ́run ní mo ń kọ ìwé yìí sí àwọn ènìyàn Ọlọ́run tí ó wà ní Éfésù àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ sí Kristi Jésù kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Olúwa Jésù Kristi kí ó wà pẹ̀lú yín ẹ jẹ́ kí a fi ìyìn fún Ọlọ́run bàbá Olúwa wa Jésù Kristi tí ó ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ti ẹ̀mí fún wa lọ́run nípasẹ̀ Kristi òun ni ó yàn wá nípasẹ̀ Kristi kí ó tó fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ ó yàn wá kí a lè jẹ ẹni tí a yà sọ́tọ̀ tí kò ní àléébù níwájú rẹ̀ tí ó sì kún fún ìfẹ́ ó ti pinnu tẹ́lẹ̀ láti fi wá ṣe ọmọ rẹ̀ nípasẹ̀ Jésù Kristi ohun tí ó fẹ́ ti inú rẹ̀ sì dùn sí nìyí kí a lè mọyì ẹ̀bùn rẹ̀ tí ó lógo tí ó fi fún wa lọ́fẹ̀ẹ́ nípasẹ̀ Kristi àyànfẹ́ rẹ̀ nípasẹ̀ Kristi ni a ti ní ìdáǹdè nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nípasẹ̀ rẹ̀ ni a ti rí ìdáríjì gbà fún àwọn ìrékọjá wa gẹ́gẹ́ bí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ a ní oore ọ̀fẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ ó fún wa ní gbogbo ọgbọ́n àti òye ó jẹ́ kí a mọ àṣírí ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ètò tí ó kún fún oore ọ̀fẹ́ tí ó ti ṣe nínú Kristi èyí ni pé nígbà tí àkókò bá tó kí ó lè ṣe ohun gbogbo ní àṣeparí nínú Kristi nígbà tí ó bá yá ìbáà àwọn ohun tí ó wà nínú àwọn ọ̀run tàbí àwọn ohun tí ó wà lórí ilẹ̀ kí ó lè sọ wọ́n di ọ̀kan nínú Kristi nípasẹ̀ Kristi kan náà ni Ọlọ́run ti pín wa ní ogún ètò tí ó ti ṣe fún wa nìyí òun tí ó mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí ìfẹ́ ọkàn rẹ̀ àyọrísí gbogbo èyí ni pé kí àwa Júù tí a kọ́kọ́ ní ìrètí nínú Kristi lè yìn ín lógo nínú Kristi kan náà ni ẹ̀yin tí kìí ṣe Júù ti gbọ́ ọ̀rọ̀ òtítọ́ tí í ṣe ìyìnrere ìgbàlà yín tí ẹ gbàgbọ́ nípasẹ̀ rẹ̀ ni Ọlọ́run ti fi ẹ̀mí mímọ́ tí ó ṣe ìlérí fún yín bí èdìdì ẹ̀mí mọ́ yìí jẹ́ onídùúró oògùn tí a ó gbà nígbà tí ọlọ́run bá dá àwọn ènìyàn rẹ̀ nídè kí a lè yin ọlọ́run lógo nítorí èyí láti ìgbà tí mo ti gbọ́ nípa ìgbàgbọ́ yín nínú olúwa jésù àti ìfẹ́ yín sí gbogbo àwọn onígbàgbọ́ èmi náà kò sinmi láti máa dúpẹ́ nítorí yín mo sì rántí yín nínú àdúrà mi mò ń gbàdúrà pé kí ọlọ́run bàbá olúwa wa jésù kristi bàbá ológo lè fún yín ní ẹ̀mí ọgbọ́n kí ó sì jẹ́ kí ẹ ní ìmọ̀ tí ó kún nípa ohun alára mo sì tún gbàdúrà pé kí ó lè là yín lójú ẹ̀mí kí ẹ lè mọ ìrètí tí ó ní tí ó fi pè yín kí ẹ sì lè mọ ògo tí ó wà nínú ogun rẹ̀ tí yóò pín fún yín pẹ̀lú àwọn onígbàgbọ́ àti bí agbára rẹ̀ ti tóbi tó fún àwa tí a gbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ títóbi agbára rẹ̀ ó fi agbára yìí hàn nínú Kristi nígbà tí ó jí i dìde nínú òkú tí ó mú jókòó ní ọwọ́ ọ̀tún rẹ̀ lọ́run ó ga ju gbogbo àwọn ọlọ́lá àti aláṣẹ àti àwọn alágbára àti àwọn olóyè tí wọ́n wà lójú ọ̀run lọ ó tún ga ju gbogbo orúkọ tí ènìyàn lè dá lọ kì í ṣe ní ayé yìí nìkan ṣùgbọ́n àti ní ayé tí ń bọ̀ pẹ̀lú ọlọ́run ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ Kristi yìí kan náà ó fi ṣe orí fún gbogbo ìjọ onígbàgbọ́ ìjọ ni ara Kristi Kristi ni ẹ̀kúnrẹ́rẹ́ ohun gbogbo òun ni ó mú ohun gbogbo kún. Éfésù orí kejì nígbà kan rí ẹ jẹ́ òkú nínú ìwàkiwà àti ẹ̀ṣẹ̀ yín nígbà náà ẹ ń hùwà gẹ́gẹ́ bí ẹni ti ayé yìí ẹ ń gbọ́ràn sí aláṣẹ àwọn ẹ̀mí tí ó wà nínú òfurufú lẹ́nu. No àwọn ẹ̀mí wọ̀nyí ń ṣiṣẹ́ títí di ìsinsìnyí nínú àwọn ọmọ tí kò gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu gbogbo àwa yìí náà ti wà lára irú wọn rí nígbà tí a ń ṣe ìfẹ́kùfẹ́ ara wa tí a ń ṣe àwọn nǹkan tí ara bá fẹ́ àti àwọn ohun tí ọkàn bá ti rò nígbà náà nípa ti ẹ̀dá ara àwa náà wà nínú àwọn ọmọ tí Ọlọ́run ìbá bínú sí gẹ́gẹ́ bí àwọn ènìyàn yòókù ṣùgbọ́n nítorí ìfẹ́ ńlá tí Ọlọ́run tí ó ní àánú púpọ̀ ní sí wa ó sọ wá di alààyè pẹ̀lú Kristi nígbà tí a ti di òkú nínú ìwàkiwà wa oore ọ̀fẹ́ ni a fi gbà yín là Ọlọ́run tún jí wa dìde pẹ̀lú Kristi Jésù ó wá fi wá jókòó pẹ̀lú rẹ̀ lọ́run kí ó lè fi hàn ní àkókò tí ó ń bọ̀ bí ọlá oore ọ̀fẹ́ rẹ̀ ti tóbi tó nípa àánú tí ó ní sí wa nínú Kristi Jésù nítorí oore ọ̀fẹ́ ni a fi gbà yín là nípa ìgbàgbọ́ kì í ṣe nítorí iṣẹ́ ẹ̀bùn Ọlọ́run ni kì í ṣe torí iṣẹ́ tí ènìyàn ṣe kí ẹnikẹ́ni má bàa máa gbéraga nítorí òun ni ó dá wa bí a ti rí ó dá wa fún iṣẹ́ rere nípasẹ̀ Kristi Jésù àwọn iṣẹ́ tí Ọlọ́run ti ṣe tẹ́lẹ̀ pé kí a máa ṣe nítorí náà ẹ rántí pé nígbà kan rí ẹ jẹ́ abọ̀rìṣà gẹ́gẹ́ bí ipò tí a bí yín sí. Si àwọn tí wọ́n kọlà ti ara tí wọ́n fi ọwọ́ kọ sì ń pè yín ní aláìkọlà nígbà náà ẹ wà ní ipò ẹni tí kò mọ Kristi ẹ jẹ́ àjèjì sí àwọn ọmọ ìbílẹ̀ Ísírẹ́lì àwọn májẹ̀mú tí ó ní ìlérí Ọlọ́run nínú sì tún ṣe àjèjì sí yín ẹ wà nínú ayé láì ní ìrètí àti láì ní Ọlọ́run ṣùgbọ́n nísinsìnyí nínú Kristi Jésù ẹ̀yin tí ẹ wà ní ọ̀nà jíjìn nígbà kan rí ti súnmọ́ tòsí nípa ẹ̀jẹ̀ tí Kristi ta sílẹ̀ nítorí pé Kristi yìí ni àlàáfíà wa òun ni ó sọ àwọn tí wọ́n kọlà àti àwọn tí kò kọlà di ọ̀kan nígbà tí ó gbé ara ènìyàn wọ̀ ó wó ògiri ìkélé tí ó wà láàrin wọn tí wọ́n fi ń yan ara wọn lódì ó sọ òfin àti àwọn ìlànà àti àṣẹ di nǹkan yẹpẹrẹ kí ó lè sọ àwọn méjèèjì di ẹ̀dá titun kan náà nínú ara rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe mú àlàáfíà wá sáàrin wọn ó làjà láàrin àwọn méjèèjì ó sọ wọn di ara kan lọ́dọ̀ ọlọ́run nípa àgbélébù ó ti mú ìdìyàn dópin lórí àgbélébù nígbà tí ó dé ó wàásù ìyìnrere àlàáfíà fún ẹ̀yin tí ẹ wà ní ọ̀nà jíjìn ó sì wàásù ìyìnrere àlàáfíà fún àwọn tí ó wà nítòsí nítorí nípasẹ̀ rẹ̀ ni àwa méjèèjì ṣe rí ààyè láti dé ọ̀dọ̀ bàbá nípa ẹ̀mí kan náà nítorí náà ẹ kì í tún ṣe àlejò ní ìlú àjèjì mọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ọmọ ìbílẹ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́ ẹ sì di mọ̀lẹ́bí nínú agbo ilé Ọlọ́run lórí àwọn àpọ́stélì àti àwọn wòlíì ni a ti fi ìpìlẹ̀ ìdílé yìí lélẹ̀ Kristi Jésù fúnra rẹ̀ sì ní òkúta igun ilé òun ni ó mú kí gbogbo ilé dúró dáradára. Dára tí ó sì mú un dàgbà láti di ilé ìsìn mímọ́ fún Olúwa ẹ̀mí ń kọ́ àwa àti ẹ̀yin papọ̀ ní ìṣọ̀kan pẹ̀lú Kristi kí a lè di ibùgbé Ọlọ́run. Éfésù orí kẹta ìdí rẹ̀ nìyí tí èmi Paul fi di ẹlẹ́wọ̀n fún Kristi Jésù nítorí ti ẹ̀yin tí ẹ kì í ṣe Júù ẹ ó sá àti gbọ́ nípa iṣẹ́ tí Ọlọ́run fi fún mi nípa oore ọ̀fẹ́ rẹ̀ láti ṣe fún yín ọlọ́run ni ó fi àṣírí hàn mí lójú ìran gẹ́gẹ́ bí mo ti kọ sínú ìwé ní ṣókí tẹ́lẹ̀ nígbà tí ẹ bá kà á ẹ ó rí i pé mo ní òye àṣírí Kristi tí ọlọ́run kò fi hàn àwọn ọmọ ènìyàn ní ìgbà àtijọ́ ṣùgbọ́n tí ó fi hàn àwọn àpọ́stẹ́lì rẹ̀ mímọ́ àti àwọn wòlíì rẹ̀ nísinsìnyí nínú ẹ̀mí àṣírí yìí ni pé àwọn tí kìí ṣe júù ní àǹfààní láti pín nínú ogún pẹ̀lú àwọn júù ara kan náà sì ni wọ́n pẹ̀lú àwọn tí wọ́n jọ ní ìlérí nínú Kristi Jésù nípasẹ̀ ìhìnrere rẹ̀ èyí ni iṣẹ́ tí a fi fún mi nípa ẹ̀bùn oore ọ̀fẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ nítorí èmi tí mo kéré jùlọ nínú gbogbo àwọn onígbàgbọ́ ni Ọlọ́run fi oore ọ̀fẹ́ yìí fún pé kí n máa wàásù fún àwọn tí kìí ṣe júù nípa àwámárìdí ọ̀rọ̀ Kristi àti pé kí n ṣe àlàyé nípa ètò àṣírí yìí tí Ọlọ́run ẹlẹ́dàá ohun gbogbo ti fi pamọ́ láti ìgbà àtijọ́ kí ó lè sọ ọ́ di mímọ̀ ní àkókò yìí láti ọ̀dọ̀ ìjọ kí ó sì lè fi hàn àwọn alágbára àti àwọn aláṣẹ tí ó wà nínú àwọn ọ̀run bí ọgbọ́n Ọlọ́run ti pọ̀ tó ní oríṣiríṣi ọ̀nà Ọlọ́run ṣe èyí gẹ́gẹ́ bí ètò rẹ̀ láti ayérayé tí ó múṣẹ nínú Kristi Jésù Olúwa wa nípasẹ̀ rẹ̀ ni a fi ní ìgboyà láti dé ọ̀dọ̀ Ọlọ́run a sì ní ìdánilójú pé a ti rí ààyè dé ọ̀dọ̀ rẹ̀ nípa ìgbàgbọ́ nítorí èyí mò ń gbàdúrà pé kí ọkàn yín má ṣe rẹ̀wẹ̀sì nítorí ìpọ́njú tí mò ń rí nítorí yín ohun ìṣògo ni èyí jẹ́ fún yín nítorí èyí ni mo ṣe ń fi ìkúnlẹ̀ gbàdúrà sí bàbá a ń fi orúkọ rẹ̀ pè gbogbo ìdílé lọ́run àti láyé mò ń gbàdúrà pé gẹ́gẹ́ bí títóbi ògo rẹ̀ kí ó fún yín ní agbára ẹ̀mí rẹ̀ tí yóò fún ọkàn yín ní okun kí Kristi fi ọkàn yín ṣe ilé nípa ìgbàgbọ́ kí ẹ fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìfẹ́ kí ìpìlẹ̀ ìgbé ayé yín jẹ́ ti ìfẹ́ kí ẹ lè ní agbára pẹ̀lú gbogbo àwọn ènìyàn Ọlọ́run láti mọ̀ bí ìfẹ́ Kristi ti gbòòrò tó bí ó ti gùn tó bí ó ti ga tó àti bí ó ti jè tó kí ẹ lè mọ̀ bí ìfẹ́ Kristi ti tayọ ìmọ̀ ẹ̀dá tó kí ẹ sì lè kún fún gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ Ọlọ́run ògo ni fún ẹni tí ó lè ṣe ju gbogbo nǹkan tí a ń béèrè àti ohun gbogbo tí a ní lọ́kàn lọ gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti ń ṣiṣẹ́ nínú wa kí ògo yìí wà fún nínú ìjọ àti nínú Kristi Jésù láti ìrandíran títí láéláé àmín ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244